show me your bed, Baba. Ask me before it gets too late. Olúwa jọ̀wọ́ ṣílẹ̀kùn ayọ̀. Jẹ́ kí Káyé má ṣe rí mi ṣe yẹ̀yẹ́ láyé tí mo wá. Ọ̀pọ̀ ìlúmọ̀ọ́ká olórin àti àwọn adẹ́rìn-pòṣónú ló péjúpésẹ̀ sí ibi ayẹyẹ náà. Àwọn bíi Fireboy DML, Sean Tizo, J1, Lighter, Danis, adẹ́rìn-pòṣónú bíi Broda Shaggy àti Kenny Black náà wà níbẹ̀ láì yọ Fas the Bad Guy sílẹ̀. ayẹyẹ orin ọ̀hún dùn gbọ̀ngbọ̀n kan sí gbọ̀ngàn ọ̀hún sì fẹ́ má gbèrò rárá nítorí ọ̀pọ̀ ènìyàn ló ya lọ síbẹ̀ lákòótán ó dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olórin àti àwọn adẹ́rìnpòṣónú tóun ti àwọn ará àdúgbò tó wáá fi ìfẹ́ hàn fún un ní ọjọ́ náà. ẹ̀yin tèmi nílé kí ló ṣẹlẹ̀ orúkọ mi ni DJ Kwise aka DJ Kwise jọ̀ọ́ jọ̀ọ́ àwa ní concert five ẹ ti wá sí one two three four a wà ní five by ẹ ṣe tẹ ń wá ẹ ṣe tẹ bá wa ká lọ um, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún tíṣó ìyọrí sí rere tó yọrí sárọ̀ tó yọrí sáyọ̀ ògo ni fọ́lọ́ um, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó wá ìbà ilé àwọn artist àwọn fans mi ẹ ṣe gan mo really appreciate uh, keep watching ẹ máa wo Orísun. Sekinat Ọláìdé Rájí ẹ káàbọ̀ padà kò jẹ́ bí Sekinat Raji Ọláìdé ṣe mú eléyìí wá fún wa. ilẹ̀ Saudi Arabia ti fi òfin de àwọn orílẹ̀-èdè Israeli láti má lè wọlé sí ìlú wọn mọ́. mínísítà fún ọ̀rọ̀ abẹ́nú ní orílẹ̀-èdè Israeli ló kọ́kọ́ sọ wípé àwọn ọmọ ìlú rẹ̀ àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí ló lẹ́tọ̀ọ́ láti lọ ṣiṣẹ́ ìjọsìn fún Ọlọ́run àti láti lọ ṣe ètò ọrọ̀ ajé wọn níbẹ̀ pẹ̀lú àmọ́ lọ́gán ni mínísítà fún ọ̀rọ̀ abẹ́lé ní ilẹ̀ Saudi àrẹ̀mọ ọba Faisal bin Fana sọ lórí ẹ̀rọ amóhùnmáwòrán CNN nílùú àwọn báyìí tó sì jẹ́ wípé ibi gbogbo ni àwọn mùsùlùmí máa ń lọ láti lọ ṣiṣẹ́ ìjọsìn fún Ọlọ́run ní ọdọọdún Faisal sọ wípé kò sí ìbáṣepọ̀ kankan láàrin Saudi Arabia àti ilẹ̀ Israeli ó ní àwọn orílẹ̀-èdè méjì péré ní Ísírẹ́lì bá ní àkọsílẹ̀ ìbádọ́rẹ̀ẹ́ nínú àwọn orílẹ̀-èdè yìí ni orílẹ̀-èdè Jordan àti orílẹ̀-èdè Íjíbítì àti pé láti ìgbà pípẹ́ ní ìjà ti wà láàrin Palestina àti Israeli àmọ́ Faisal wá ń pè fún ìyànjú kí ó lè mú ìrẹ́pọ̀ wá láàrin Ísírẹ́lì àti gbogbo àwọn ilẹ̀ Arab tí wọn kò ní nǹkan kan ṣe pẹ̀lú rẹ̀ àwọn òṣìṣẹ́ àjọ tó ń rí sí ìwọléwọ̀de ní orílẹ̀-èdè nàìjíríà ìyẹn nigeria immigration service ẹ̀ka ti pápákọ̀ òfurufú tìlú èkó ti gba àwọn ọmọbìnrin méje kan tí àwọn ọ̀bàyéjẹ́ fẹ́ kó lọ sí orílẹ̀-èdè dubai cairo àti oman láti lọ́ọ́ fi ṣe òwò ẹrú àwọn ọmọ náà ni wọ́n dá dúró ní pápákọ̀ òfurufú muritala muhammed bí wọ́n ṣe fẹ́ kó wọn lọ pẹ̀lú bàálù emirates àti ti ilẹ̀ íjíbítì ìyẹn Egypt Airlines àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n ṣètò láti kó lọ sí Dubai nígbà tí àwọn mẹ́rin tó kù ni wọ́n ṣètò gbígbé wọn lọ sí ilẹ̀ Cairo eléyìí wáyé lẹ́yìn ọ̀sẹ̀ díẹ̀ tí àjọ ọ̀hún kó àwọn ènìyàn mẹ́sàn-án kan tí wọ́n fẹ́ lọ́ọ́ fi ṣòwò ẹrú ní ilẹ̀ Lebanon Cairo Dubai àti Indian alūkkóró àjọ tó ń rí sí ìwọléwọ̀de ní orílẹ̀-èdè nàìjíríà DCI Sunday James ṣàlàyé nínú ọ̀rọ̀ àtẹ̀jáde wípé ọ̀gá àgbà yanyan àjọ náà Mohammed Babandede ti fi ọkàn àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà balẹ̀ àjọ náà pé kò ní káàárẹ̀ nínú ojúṣe ìdáàbòbò ará ìlú bẹ́ẹ̀ ni àwọn yóò ti ààrẹ Muhammadu Buhari lẹ́yìn lójú náà àti mú ilẹ̀ nàìjíríà dé ibi gíga ọ̀gá àgbà yanyan ikọ̀ elétò ààbò civil defence Mohammed Ghana ti bu ẹnu àtẹ́ lu bí ọ̀kan lára àwọn òṣìṣẹ́ rẹ̀ ti ṣèṣì dẹ́mi adíje dupò fún iléègbìmọ̀ asòfin àgbà lábẹ́ ẹgbẹ́ àsíá Action Alliance AA ìyẹn ọ̀gbẹ́ni Ndubisi Emenike bí wọ́n ti dẹ́mi rẹ̀ légbodò ó ní àwọn ti fi ọwọ́ ṣìkún òfin mú afurasí náà fún ìwádìí àti ìjìyà tó tọ́ òṣìṣẹ́ ọ̀hún tó jẹ́ ọlọ́pàá ẹ̀ṣọ́ ààbò tó ń tẹ̀lé olóògbé náà ló yìnbọn pa ọ̀gá rẹ̀ tó ń ṣọ́ nígbà tó yìnbọn sókè láti fi ìdùnnú rẹ̀ hàn lórí bí ẹgbẹ́ òṣèlú APC ṣe ja ewé olúborí nínú àtúndù ìbò tó wáyé lọ́sẹ̀ tó kọjá ní ìpínlẹ̀ Imo ọ̀gá àgbà ikọ̀ Nigeria Security and Civil Defence Corps òun náà wá ṣàpèjúwe ikú olóògbé náà gẹ́gẹ́ bí àdánù ńlá ó tún kẹ́dùn pẹ̀lú àwọn mọ̀lẹ́bí olóògbé náà àti àwọn ènìyàn ìpínlẹ̀ Imo alukoro àjọ ọ̀hún Joe Emmanuel Oke nínú àtẹ̀jáde eléyìí tó ti síta nílùú Àbújá ní ọjọ́ ajé pé ọ̀gá àgbà àjọ ọ̀hún wípé wọ́n ti ké sí àwọn lọ́gàálọ́gàá lẹ́nu iṣẹ́ tó wà ní agbègbè ibi tó lóògbé náà kú sí láti bẹ̀rẹ̀ ìwádìí finifini lórí ọ̀rọ̀ ọ̀hún kí wọ́n sì rí dájú wípé ìjìyà tó tọ́ àti èyí tó yẹ wà fún aṣekúpani ọ̀hún kí ó lè jẹ́ ẹ̀kọ́ fún àwọn tó kù rẹ̀ bẹ́ẹ̀ ló sì fi ọkàn àwọn ènìyàn balẹ̀ wípé ikọ̀ elétò ààbò civil defence yóò tẹ̀síwájú láti máa dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn níbi gbogbo. òye ti ń fojú hàn báyìí pé ọdún 2020 yìí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà gbọ́dọ̀ ṣọ́ra kí wọ́n sì máa rawọ́ ẹ̀bẹ̀ gidigidi sí olódùmarè láti dáwọ́ ìjàmbá iná dúró eléyìí tí ó ń wáyé ní Odume Layout Òbòsì ní ìjọba ìbílẹ̀ apá àríwá Èdèmìnì ní ìpínlẹ̀ Anambra bí ilé ìtajà mẹ́rin kan tó wà lẹ́gbègbè St. Albert Catholic Church bí ìyẹn tún ṣe gbaná ẹni tí ọ̀rọ̀ ṣojú rẹ̀ kò ró tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ sọ wípé ó ṣeé ṣe kó jẹ́ látàrí àwọn ọ́ìlì epo rọ̀bì tí wọ́n ń tà ní àwọn agbègbè náà ló fa ìjàmbá iná yìí ilé ìtajà mẹ́rin ló jó tí ó sì jẹ́ àkọ́kù níbi tí àwọn ọ̀pọ̀ ẹ̀wọ̀n ènìyàn ti ń ta ọ́ìlì epo rọ̀bì àti àwọn nǹkan mìíràn tó lè tètè gbiná ọ̀kan nínú àwọn obìnrin tí ibi iléeṣẹ́ rẹ̀ kò jìnnà síbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún sọ wípé bí iná ọ̀hún ti bẹ̀rẹ̀ ni àwọn òṣìṣẹ́ panápaná ti pa àmọ́ ní kẹ̀rẹ̀ tí wọn kò tí ì rìnṣẹ̀ ló tún ti bẹ̀rẹ̀ sí ní jó tí wọn ò tí ì jìnnà síbẹ̀ rárá wọ́n ti wá ké sí àwọn òṣìṣẹ́ panápaná ti ìlú Akwa pẹ̀lú àdúrà pé kí iná má bàa nǹkan jẹ́ ju bí ó ti yẹ lọ nígbà tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ náà Haruna Muhammed bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó ní òun yóò ké sí adarí ikọ̀ ọlọ́pàá tó ń ṣọ́ agbègbè náà láti mọ òkodoro ohun tó fa ìdí abájọ di ìṣẹ̀lẹ̀ ọ̀hún di àsìkò tí àwa ń kó ìròyìn yìí jọ ọ̀rọ̀ kankan kò tí ì jáde ní orí ìṣẹ̀lẹ̀ ibi yìí bí ìjì epo fà àti ṣíṣe ohun ìní ìjọba níṣekúṣe ṣe wá ń gògò káàkiri nítorò tìbò ni ó sì ń fa àwọn ìjáwálẹ̀ tó ń ti ìfàsẹ́yìn sí àwọn ìní ìjọba àti àwọn ìjàmbá tó wà nídìí ìjì epo fà àwọn ènìyàn sọ ìpinnu wọn lórí eléyìí ẹ jẹ́ kí a gbọ́. wọn ò lè jí epo bù láì ṣe pé àtòlè àtẹlẹ́po fún ara wọn ìfọwọ́sowọ́pọ̀ wà láàrin wọn ṣẹgẹ tó ibi tí wọ́n ti ń jí àwọn epo yìí kì í ṣe pé inú gbó kìjikìji táwọn èèyàn kì í gbé ń bẹ̀ ni báwo ló fẹ́ mú nǹkan lẹ́yìn kúnlé mi tí mi ò ní mọ̀ epo tá à ń sọ yìí kì í ṣe kẹ́ẹ̀gì kan náà kì í ṣe two litre kì í ṣe lítà méjì ìkọ́ṣẹlẹ̀ ní ìgàndò táǹkà mẹ́rin ni wọ́n gbé lọ síbẹ̀ ibi táǹdẹ̀ ti gbé táǹkà mẹ́rin lọ tá máa rìn ìrìn ten minutes ìrìn wákàtí ìṣẹ́jú márùn-ún ẹ police station so kí ìjọba fún ara wọn kí wọ́n wo àárín wọn dáadáa àwọn oníṣẹ́ epo náà àwọn tó ṣe NNPC kí wọ́n túbọ̀ wo àárín wọn dáadáa kì í ṣe pé àwọn olè nìkan náà ni kán wọnú ilé dáadáa àjọmọ̀ àwọn olè àti àwọn ọ̀bàyéjẹ́ kan tó wà láàárín àwọn òṣìṣẹ́ iléepo náà ni kò lè jẹ́ pé àwọn olè nìkan ni epo kò kò ń ṣe kan tó lè sáré jíìbù nínú kóló bẹ́ẹ̀ yẹn ìgbà tí ò ń ṣomi inú àmù pé o máa sáré jimu o máa dẹ̀ dàmú nǹkan tá à ń sọ o máa walẹ̀ o máa lé pipe o máa gbé sínú mọ́tò o máa o máa tan jẹnẹrétọ̀ gbogbo nǹkan yẹn kì í ṣe nǹkan tẹ́pọ̀ ò lè ṣe láì rí pé bóyá èèyàn kan máa rí ẹ pé kí ló ń ṣe ń bẹ̀ yẹn ìmọ̀ràn gbogbo wọn ni kíjọba wo inú ilé dáadáa anytime tí nǹkan bẹ́ẹ̀ bá ti ṣẹlẹ̀ àwọn tó bá jẹ́ supervisor lérí àbẹ̀ yẹn kán kọ́kọ́ kó wọn ná tó bá kó wọn à ń rí òkúrodò ọ̀rọ̀ dáadáa so àjọmọ̀ gbogbo wọn ni kan tí mo lè sọ ń pa ẹ̀ nìyẹn. àwọn tó lọ ń jí epo fà yẹn

gbogbo àìmọye nǹkan èèyàn ń pa kò dára pàtó àwọn ìjọba kan bá gbogbo àwọn mẹ̀kúnnù gbogbo àwọn ọdún àwọn ọlọ́jà tó ń lé káàkiri kan kọ́ ṣọ́ọ̀bù kéékèèké fún wọn lísì tòmí kan kọ́ ṣọ́ọ̀bù kéékèèké kan kọ́ fún wọn ẹwọ́ gbogbo àwọn majority ìyàwó káàkiri tó ń kiri pure water gbogbo wọn gádẹ́tì ni wọ́n tó ń ṣe kọ̀ńdọ́tọ̀ tó ń wa mọ́tò a ní nǹkan tó yẹ kó lè dọ̀rọ̀ ajé ìlú yìí kí ìjọba bá a ṣe kó lè rọrùn àwọn tó ń jẹ́ pọ̀fà kò dára o gbàtẹ́bí ni o kò dára rárá mo ń jí epo ọlọ́run bá a pẹ̀tù sílùú yìí ìlú yóò ní dàrú o. nǹkan tó léwu ni kò ń ṣe nǹkan tó ti ń ṣẹlẹ̀ láti láti èní ó ti pẹ́ tó ti ń ṣẹlẹ̀ ẹ bá rí i pé àwọn ènìyàn náà bóyá wọn fẹ́ jáde láti lọ́ọ́ máa jalè àbí nǹkan bẹ́ẹ̀ wọ́n wá short cut ọ̀nà ọ̀nà ẹ̀bẹ̀rú láti lè láti lè rí owó owó òjijì láì mọ̀ pé kinní yẹn tó léwu yìí ó lè ó lè mú ikú wá fún yàn tó nǹkan tí máa gba àwọn èèyàn níyànjú ni pé kó múra sí kó ṣiṣẹ́ kó ṣiṣẹ́ kárakára lẹ́yìn ìgbà tó bá ṣiṣẹ́ ẹni tó bá ṣiṣẹ́ kárakára definitely òun náà rí owó at the end of the day so ìgbìyànjú mi fọwọ́ àti pé fún ìjọba wa náà kọ́ ọ náà kọ́ gbé pọ́lísì àwọn ìlànà tó dára tó lè ran àwọn ọ̀dọ́ lọ́wọ́ àti àwọn tó ń gbèlú láti lè jẹ́ kí iṣẹ́ wà kówó wà tówó bá wà ń ta àwọn ènìyàn ní máa ṣe nǹkan bẹ́ẹ̀ tó lè mú ikú wá. ó ń jẹ́ èpò fà kò dáa kí wọ́n máa jẹ́ èpò fà but the the situation tó wà ní country ló jẹ́ káwọn èèyàn máa jẹ́ èpò fà poverty but ìjọba wọ́n lè ṣe kankan at least àwọn ní civil defence tó ń guide àwọn pipeline wọ́n lè install camera and wọ́n upgrade facilities for security kí wọ́n lè máa ṣọ́ àwọn people yẹn and every area tí pipeline bá ti gbà kí wọ́n ní security on ground tó máa máa monitor àwọn activities àwọn àwọn tó ń ṣe bọ́ńkìrì because táwọn tó ń ṣe bọ́ńkìrì tó bá ti jẹ́po tán ni àwọn tó wà ní àyíká abẹ̀ wọ́n á lọ máa bu epo and to fire outbreak kò dáa kéèyàn máa bu epo but let kí ìjọba wa kí wọ́n gbìyànjú our educational system tẹ́wọ̀n bá educated ó máa mọ̀ pé tábàjì epo there is a lot of disadvantage nínú epo jíjí lórí àwọn tó ń jí àwọn tó ń jí epo fà yẹn ìjàmbá tó wà ń bẹ̀ pọ̀ gan because ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti rí lórí tẹlifíṣọ̀n pé iná ṣẹyọ and I believe pé uh, it's due to àwọn tó lọ ń jí epo wà ní ọ̀nà àìtọ́ nǹkan tèmi ò bá sọ pé kí nàìjíríà tí àwọn ìjọba wa lè ṣe sí ni pé kí wọ́n gbìyànjú láti kó àwọn ẹ̀ṣọ́ síbẹ̀ láti máa dáàbò bo agbègbè náà àti pé àwọn tí wọ́n ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ kí wọ́n gbìyànjú láti bá wọn sọ̀rọ̀ pé kí ni ìdí tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀